بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشكر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها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 يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا نستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العظيم الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه ثم توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له لله حمدا كثيرا طيبا مباركا فيه ẹ̀dá ọkọ̀ fún ọlọ́pọ̀ bá wa jama ní àpapọ̀ ẹjá sí alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọlọ́wọ́ àdúgbò fún ọ látara àánú rẹ lórí wa ìkẹ́ rẹ ààbò rẹ àti ìdúrótìrí ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá nítorí ọba kúfẹ́ kó ṣe ni wọ́n ṣe èyí tí ọlọ́run ọba gbogbo ayé ìfẹ́ kò lè fèsè ìrẹ́lẹ̀ alágbára lórí gbogbo nka ìwọ ni a lè ṣe ọba yìí náà ni a dúpẹ́ wa

sàkáání àárín àwa àtọlọ́hun sàkáání àárín ara wa náà agbọ́dọ̀ kíyèsí òun la fi lè di ẹni tí ọlọ́run ọ̀tẹ̀wọ́ gbà bá a bá ti ń sáré kí àárín àwa àtẹlẹ́dà wọ́n má bàjẹ́ agbọ́dọ̀ sáré káàárín àwa wa náà má bàjẹ́ báàrin àwa àtọlọ́run bá dáa tó kù àwa ó kù pọ̀ níwájú ọlọ́run ọ̀ràn yẹn ní kálukú ó ṣiṣẹ́ fún àtúntò àríwá kámúlátọ̀dọ̀ ọkọ síyàwó lábẹ́ sọ́mọ ọmọ sí bàbá aládùúgbò síra wọn jàmọ́ sí jàmọ́ lóòjọ́ alábàjọ ṣiṣẹ́ pọ̀ alábàjọ rìn agbọ́dọ̀ ara wa wò máa ṣe tí ò ní da àárín wa rú látorí ìbára wa sọ̀rọ̀ àwọn gbólóhùn tí ó máa jáde lọ́sí ara wa síra wa mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí gbàtà bá ti jọ wà àgbọ́dọ̀ máa pé kí ni máa ń do lágbàjá kí ni lọ́mọ rí ọ̀fẹ́ ipò owó lélẹ́yìí wà sí mi mo gbọ́dọ̀ sọ mi yìí mo gbọ́dọ̀ mọ irú èdè tí mo gbọ́dọ̀ pè fún ẹ̀sìn mi kìí ṣe wípé ọ̀sán gbà wípé mo lè sọ mo lè jú òsì tí ó tẹ́lẹ̀ kìí tún àrùn èèyàn ṣe mùsùlùmí gbọ́dọ̀ jẹni tí ó ní adabul hadith ẹ̀kọ́ láyé ìbánisọ̀rọ̀ ẹ̀sìn béèrè lọ́dọ̀ wa ọlọ́wọ́n ọba àlékí ọlá ó lèmi ọlọ́run ni arahman èmi lólóore ọ̀fẹ́ ayé nígbàtí ó wí gbóló tẹ̀lé ó lèmi ni allamal Qur'an èmi ni mo fi kùránù mà wọ́n tí mo fi mà ìdákẹ́ ọlọ́run ní khalaqal ọlọ́wọ́ òtí ìdákẹ́ ọlọ́run ọba tó jẹ́ pé alìlànà ìbàyà bá a ti gbọ́rọ̀ kalẹ̀ è jíjà bá a ti mọ́ tó yá sọ ń bì àti etí ọ̀yẹ ká sọ lọ́hùn ọlọ́run mọ mi ó báyìí òun ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ ní àárín wa tí òfin bẹ́ẹ̀ yẹn bá pé wá líle ìwọ mọ́ gbé líle ọba ahọ́n tọ́bẹ̀ òfin bá wálẹ̀ wọ́n sọ wípé wàá rò fún ọlọ́mọ sọ jù ní wọ́n bá gbé wá tó lé ọba líle lọ́dọ̀ náà àrí ní bàjẹ́ nù ni mo fi bàyàn òun ni mo fi mọ́ mẹ́yàn torí yìí máa láàrin èèyàn kéèsì kéèké gbogbo ìkọ̀lì síra ẹni tá a bá kó ọgọ́rùn jọ àárí àádọ́rùn tó jẹ́ pé ahán lọ́dà lẹ̀ fẹ́gbẹ́tẹ́ bá ní kíló bíi tó jẹ́ ọsọ báyìí sí mi ọsọ báyìí sí mi láti ohun tí àárí jáde lẹ́nu. ó ti di ọ̀tá rẹpẹtẹ láàrin àwọn èèyàn àgbọ́dọ̀ kíyèsí àtúwọ́jú wa Abdullahi ibn Mas'ud kọlọ̀mbá ni yọ́nú sí ọlọ́ba tí ó sírú ẹ̀ mọ́ tí wọ́n lè jẹ́rú ẹ̀ táà lè sírú ẹ̀ mọ́ tó nìkan lọ ó lòun ti búra ma àlàáfíà rẹ̀ àrùjù ṣe òun àwájú ìlà túùlù síjì tí a bá ní kí ní kátọ́ sí kí wọ́n fi sẹ́wọ̀n gbére kọ́wọ́ ẹ̀wọ̀n gbére kí wọ́n dẹ́jọ́ ẹ̀wọ̀n gbére fún ó ní òsín tọ́tọ́ sẹ́wọ̀n gbére mílì sáàlì tó ahọ́n míyàn ahọ́n míyàn lọ́yẹ wọ́n fi ẹ̀wọ̀n gbére tọ́rọ ní má bí sùtá òun ni má bí dààmú aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad oníláyà sàkímù ìmánu abdin ìgbàgbọ́ ẹrúkọ olè dúó bọ́ kí wọ́n kúlùgbàgbọ́ òdodo ní àtọ́yẹ sàkímù kọlùbà ó dìgbọ̀ ọ̀kan rẹ̀ bá dà ọkàn tí ọ̀dá ìgbàgbọ́ tọ́dọ̀ olè dúó bẹ̀ wàlàyé sàkímù kọlùbù anábìlọ́kà wa tẹ́ sí rí yẹn olè dúó bẹ́ẹ̀ atẹ̀yẹ sàkí mẹ́lìfà ó dìgbà hàn bá dà ó dìgbà táwọn ba bá ta táwọn ọba ti da ọkọ̀ lè dà ibi tó ronú pé sọ kọjá o kódà kó ohun tó bí bọ́yọ̀rọ̀ kan lọ sọ sádùúgbò tó ń sábà wọn tọ́rọ́kà àbàbáwá ilé àmà pẹ̀lú kódà mú bá bàjẹ́ sábà yóò gbogbo ara nínú ta gbọ́dọ̀ kíyèsí ara owó fi tó òun lè ń pè wa àgbọ́dọ̀ yẹ èdè tá a jọ ń pè wa àgbọ́dọ̀ yẹ wò ìsìláàmù ẹ̀kọ́ wa ní ládàbí àwọn ẹ̀kọ́ yáyì ìbánisọ̀rọ̀ lágbèkalẹ̀ sọ́dá tó dùnmọ́ nínú mùsùlùmí nìrí wọ́n tí ọ pé bọ́lá máa ní ṣe yóò fẹ́ náà ẹnu náà lọ́rọ̀ ẹnu gẹ́gẹ́ ẹgbẹ́ ìtumọ̀ àkọ́rọ̀ ẹnu ní ọ̀dá à ọlọ́wọ́ òsì ọlóore mùsùlùmí gidi ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe kí ni ìmọ̀ ẹ̀dá ni múmi ní gidi ahọ́n rẹ̀ máa dá ní ọ̀gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé bọ́bá ti fẹ́ sọ̀rọ̀ máa fọ́ bò lẹ́nu sọ̀rọ̀ bàjẹ́ o. ṣe tó pọ̀ látàárọ̀ ti jọ sọ̀rọ̀ yọ́ bá gbogbo ẹ̀jẹ́ àwọn aṣojú nǹkan rí ni nígbà bá fẹ́ bàjẹ́ ẹjẹ́ sọ̀rọ̀ oye tó gba wọn dà bá ti fẹ́ bàjẹ́ sọ̀rọ̀ èso ní ẹni tí ó burú ó burú tí dáa fún jù níjọ náà. gbogbo ẹni táwọn èèyàn máa ń yẹ̀bá rẹ̀ tí wọ́n máa ń pàápì ìtìkọ́ ohun máṣà tóṣù níbi torí ọ̀rọ̀ burúkú mẹ́rẹ́ náà wọ́n máa ń yẹ̀bá ẹ̀ rẹ̀ wò ẹ̀rọ gbé ẹ̀yẹ òṣìgbọ́jọ́ máa ń dà wá pọ̀ ara ti ní ọgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ burú ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀dá ọlọ́run sí ọ lórí o mùsùlùmí gbọ́dọ̀ kíyè sí ahẹ́ẹ̀ torí gbogbo tá à ń sọ pátá yẹn olúwọ́kọ gbogbo ẹ̀ní ń kọ́ọ́lẹ̀ wọ́n bí aṣọ́jú ẹ̀dá léèrè sallallahu alaihi wa sallam pátá lẹ́ni náà ní gbogbo mùsùlùmí àbùdọ́lù tó lọ́la jù tá a gbọ́dọ̀ máa pọ́nlé tó jẹ́ ní àpọ́nlé tá a máa ti fẹ́ kìí ṣe torí ìmọ̀ o onímọ̀ sàlímà náà sùn olùgbogbo ẹni táwọn èèyàn bá mórí bọ̀ mínísítà rẹ̀ sí ìpàhẹ́ ìṣàbùrù sí à tí wọ́n ti ahẹ́ ẹgbọ́n tí ó dùn mọ́ wá wọ̀nyáde kìí fọwọ́ ẹ̀sìn aláburú ọlọ́lá àánú ìyàlọ́ kìí wọ́n tí wọ́n ti ń gbàdá fún ọjọ́ fún yọ yọ balẹ̀ tó rí rẹ̀ pé wọ́n ti ẹ̀jẹ̀ kankan èyí alákọ̀ọ́lẹ́ o. okùnbá tuntun náà àmì olóòsàn bá tíwájú ẹ̀dá pé gbogbo ẹ̀ náà ló lé gbogbo ẹ̀ láàmú bá ṣe mórí bóyìí mọ́nàjà bóò láṣẹ là níwájú ọlọ́run àbẹ́bí ní sọ bá ti lè ṣe tí mo fẹ́ wì ọ́là ó kú bàbí kí ni kọ́ ọ̀hún ó mú sókè alẹ́ ìkẹlẹ́sà àlà àhán rẹ̀ ni ọ̀sán gbàmú. ọ̀la tó ọba ti jẹ́ni tó lè gbà hẹ́ẹ̀ mú gbogbo rẹ́dàdàdà tó káyé ó lè lálẹ́. wàlìyàtọ̀ kàbẹ́ẹ̀tù ìdúnní mọ́lé ẹ bọ́ ọ̀bá lè darí àwùjọ tí kálukú ń ṣe bó ṣe wù kiri ọ̀sà lè darí ẹ̀gẹ́ ó lè máa gbé bẹ̀rì tó dùn mọ́nú ó lè máa gbénú ẹ̀tẹ́ rí ntọ́ jẹ mẹ́sìn bá ọ̀bá rí ntọ́ bẹ́sìn lọ́mọ́ níta mọ ní múra sínú ẹ̀dẹ́ aburú tí ń bẹ náà ẹ̀dẹ́ tó lòmí ọkọjá tí ń bẹ ń gbòòrò gbogbo ẹ̀ náà ti ṣe fún wa owó rẹ̀ ọ̀wọ́n mọ́ owó aburú ọ̀wọ́n mọ́ ó ti rọ̀ ó ti ṣe orin àjò kan lánàá wàhálì kan nígbà lọ níta ọkùnrin wọn gbé kalẹ̀ wọn kàn ń lùlù mọ́jẹ́ńdà ó sì òun kàn dó obìnrin láwọn pé ìjìnlẹ̀ kí jẹ àtijọ́ wọ́n wá lọ mú obìnrin wọ́n fi dó ìsẹ̀mí ayé kan náà lòun ṣe wá kò sí kankan nínú ronú wa kò sí tọ́jọ́ pàwọn ẹni ìsáájú kò sí táwọn máa ń rò nínú ilé wọn àdébí bákanú àwọn sàábà ọba pàdé onímọ̀lẹ́hàn bóò ní kọ̀ǹdíṣẹ̀ kale débọ́bìnrin àti ẹ ìtàwí ni wípé ìtàn ọ̀dá pé ọ̀sùn ọ̀rẹ́ rẹ̀ àbí ìtàwí nù ẹwọ béèrè sáré bíbí pé bóun ni kò tọ́ wà bóun ni gbogbo nǹkan ṣe rí ó sì ní ilẹ̀ tọmọ mi lónìí àtúbà tó mú mi nà mo ríra mi ní mú mi ẹwọ bí tó wà dáhùn sí torí pé lu gbogbo òrònú tí wọn àdìsí àmọ́ ni kèéṣe ayé bí bọ́bọ̀ wà léèrè ọ̀rọ̀ iye ohun tí ń bẹ lápò wa lámọ̀ ronú kàn ìta fẹ́ jẹ ilé àmọ̀ ronú iṣẹ́ tà wà tàn wá tà sí rí òun lá fi dáhùn ìlàjì owó oṣù tí ó fún wa láì dáhùn àbíkọ́ pé owó oṣù wo pé àbọ̀là ń gbà àní ìta ìdánù ẹ̀wọ̀n tó wù fi dáhùn ó ní mo dúpẹ́ pé mo jí lónìí nira mi ní múmìnà múmìnì ni adébì ní gbogbo nǹkan ló ní àlàrẹ o sọ ohun tó rí tó fi ríra rẹ ní múmìnà tó fi ríra rẹ pé múmìnì yàn ọwọ́ ń ka òṣìṣẹ́ èyí tó ṣe mọ́júmọ́ tó ti rí ṣe láàárọ̀ tó ti kó tó ti pa náà bìbí léèrè ànábì ní tọ́ba ní bó o sòwí ó tún wá ro ó tún sọ ọ̀rọ̀ ó lóun tún wá lálàá ẹ máa gbọ́ ọ àti kí á mọ̀ làwọn ronú ìwọ ò lè lálàá rú ẹ̀ toró òronú ẹ̀ èmi ò rò ó ní mo lálàá mo rọ́pò èèyàn nínú àlìjẹ́nà náà ṣùgbọ́n wọn tí mo tún wá rí nínú iná wọ́n pọ̀ nítorí wípọ́ àlìkìámọ̀ ló ronú sùn aláàlìjẹ́nà náà ni wọ́n máa lá wọ́n rú àlábẹ́mi ẹ lámọ́júmọ́ ọ̀gbọ́rọ̀ yẹ̀wò ó rí pẹ́kẹ́ o àlà àdìjẹ́nà kàdìjẹ́nà gbó tọ́rọ àrùnú àdìjẹ́mà kábísù pẹ́pọ̀ olè mi gbé dúró nínú ẹ̀sìn kí tó sùn àrùnú ẹ̀ ibi ètò ilé ayé wá dé olàrùnú kábísù alẹ́ náà lámọ́ ẹlá tàbá sùn ẹwà wọn nìrònú wọn ní ròmù ju ibi tí ń padà àwọn náà sì lọ àbá lọ à ń lọ bá a fẹ́ bá a kọ̀ bọ́ a lọ náà ni àwọn fẹ́ ti lọ wọ́n ti sáájú wa lọ àwọn náà lọ bá wọn ẹni tí tẹ̀lé wọn nu wa àmọ́ lọ́kẹ̀dẹ̀ náà ni wọn lásìkò tí wọn bẹ́ẹ̀ náà ni tiwa náà ti fẹ́ kí ni yóò ti dé bá wa ẹ̀sùkò tánà ohun ọmọnìyàn lágbára rẹ̀ oníkọ́ wọlé ayé ọmọnìyàn ò sì lágbára kókó wò ní kò lé ayé ti dó o ti kódà kan mọ ní kọ kìlọkọlọ ẹbílẹ̀ láyé kó lè jẹun kó lè rówó díẹ̀ kọ̀kọ́lọ́ kò sì wípé ń ó báyìí ẹgbẹ́ ti mú kú ọlọ́wọ́ ọmọ kí làwọn á ní máa dẹrọ àlùkí àmọ̀ mẹ́rù wáyé ẹjẹ́ á máa di ọjọ́ kan ń bọ̀ nínú àjò náà yá o ọba yìí ti yá kò sí padà mọ́ àbẹ̀rẹ̀ nìkan tó lọ tó tó padà dé òǹgbà tó ń dán orí pé owó ọ̀dẹ́rù yìí dáadáa lẹ́yìn abá gbá bíjọ tó bá wálé sílé ọ̀bá rọrùn ọ̀pọ̀lọ́ ó ti padà lọ àbí ó ti padà. nígbà tó ti pé ibi yóò tún ran àwọn lọ́rùn ọ̀tún padà ọ̀hún ìrìnàjò tàlìkì àmọ́ òrí bẹ́ẹ̀ lẹ́yìn lọ ó ti lọ́nu kò tún ṣe padà o ẹ̀sìn òun làwọn máa gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wọn àbẹ́bí ní ẹni ọlọ́lá ibi àti lọ́nu kì lọ àárín ara wa lára ẹ̀sìn ní inú orin tẹ́tà àti lè lò òun ní kákìrì sáhàn wáyé kàkíyèsí onígbọ́nà láwà ànábì ní máa gbọ́ nínú nǹkan mẹ́ta yìí ọ̀rọ̀ làtọ̀ bá ń wọ́là bá gbọ́ gbogbo a ti bí látàárọ̀ ní ogun mẹ́tẹ̀ẹ̀ta rẹ gbàmú mọ́jọ ogun jù ọ lọ tọ́ba gùn jù yẹn lọ àmà rí sáyẹn lẹ́sẹ̀ o ọgbẹ́ tí ẹ sì kọjá ọgbẹ́ àdá tí àwọn bá lè rí sáyẹ̀ lẹ́sẹ̀ kan kọjá ọgbẹ́ àdá ọkọjá àtúndà àbá ní wàkámúkọ́ ti ní àbúwá bàṣẹ̀rín lìnàfùsì yìí mélòó mélòó lẹni ó sílẹ̀kùn aburú fún ẹ̀ ìdá alámúyà kó kọ̀fù lónà àláfíì mẹ̀kọ̀fánù nígbà tí ẹnu rẹ̀ ọ̀bá ti lágbàdàgbọ̀dọ̀ tí ò ní kọ́kọ́rọ́ fẹ́gbọ́ gbà ló sílẹ̀ kọ̀sọ́rọ̀ tí ò lè sọ. ọlọ́mọ ènìyàn yàmútu lùfàtà mìnà àfúrà tí ń bí lìsáàmì yìí èyí á máa kú nítorí pọ́fẹ́nu kọ́ èyàn lè kú nítorí kó fi ẹnu kọ́ wàlẹ́ ìsọ̀ yàmútu lùmọ́rùkù mìnà àfúrà sí ríjìlì kọ̀ wọ́pọ̀ kí wọ́n bá nìkan bẹ̀sẹ̀ kọ́ wọ́n kú kọ̀ wọ́pọ̀ ṣùgbọ́n ìtọ́wọ́pọ̀ ní kéèyàn fẹnu kọ́ ó lè fẹnu kọ́ tí ọ èèyàn gbọ́dọ̀ máa kí èsálẹ̀ ànábì lákọ̀ọ́kọ́ nu ahá rẹ máa dì mú ẹ̀kejì wọ̀lìyà sáàká bẹ́ẹ̀tù bí gbogbo ọ̀sá ọ̀bá dẹ́rùn tí ó ṣe é wọ̀ mọ́ tí gbòòrò bàjẹ́ yẹnu ilé rẹ̀ ló lè gbà ọ́ okòwé ẹ̀sìn yẹlé rí ọjẹ́ ẹ̀sìn ìyá àwọn ẹni ọlọ́ọ̀bù yóò tó sọ́ọ̀lù hínà làhádà wíyọ̀ bíbíkiri láàyè rọ́bì làálàmínà làhánúrú mínà tàófìkì àlè kàánà ṣùwà àbúmíntù rẹ̀ sínà kàánà ṣùwà àbúmíntù rẹ̀ sínà. ilé àwọn ẹni ọlọ́run àlùfáà ní buyútu sọlihina ilé àwọn tí wọ́n súnmọ́ tí a mọ́ lọ́hùn lọ́lọ́hùn láhàdà wíyó kẹ́ tó débẹ̀ ẹ sì máa gbọ́ ẹ̀kọ́ ńlá ìrọ̀ bílà àlàmìnà ohun tí a máa gbọ́ ń bẹ̀ náà ni ìrántí síbẹ̀ nínú ilé wá lónìí lè lè síbẹ̀ nílé wa rí síra tí ọlọ́rùn ní jáde mẹ́ lọ́rọ̀ àrùn náà nìkan mọ́ ayé yìí nìkan ilé wa gbọ́dọ̀ gbà wá bítọ̀ ṣe é lọ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ bá bọ̀ ọ̀fẹ́ gẹrun gbogbo tọ́ ọ̀fẹ́ ló fi díẹ̀ kó o tó tún ti gbé gbogbo tọ́ ọ̀fẹ́ ó ẹ rí níbi ọgẹrun náà ni o ọlọ́dọ̀ sí ilé àwọn ẹni ọlọ́run èmi àtẹ̀yìn gbọ́dọ̀ ṣiṣẹ́ kínú ilé wa kó lè gbà gbogbo àyè tó orí ọwọ́ lónìí òun ti bọ́ ọgbà burú bẹ̀ bọ́ ọwọ́ ti ọba jókòó bẹ́ẹ̀ owó ọ̀kan báyìí ọ̀tí ọlọ́run lọ́mọ wò òsibí tó dé tí wọn ò ti ní bọ́ wọ́n ti bọ́ tó fẹ́ kọjẹ́ bọ́nù ń bọ́ bọ́jáde kọjẹ́ lànà rí bùkátà ó ti padà sílé ó gbé bẹ̀rẹ̀ mọ́ra ti ọlọ́kùn kàkéjì nù ẹlẹ́kẹta wọ́n bú kí aláàkàtì àti tí èèyàn bá wá ọ̀la lọ́la níwájú ọlọ́run gbogbo bí èmi àtẹ̀yìn bá ti ṣe ọlọ́run kálásìkò tá a mọ̀ sùn sí lọ́run èèyàn sáré mọ́ ọmọ ibi tó ti dẹ́sẹ̀ èmi mọ́ ti èmi àbọ̀ ọmọ bí òkú olóòkù kó mọ́ mọ́ sí kíni ọmọ manú ìtí ọwọ́ amú wa là tọ́lọ̀ wọn ó fi bá ní ẹ̀sẹ̀ ń dànù tọ́lọ́ lọ́kọ̀ orí ti lọ́lọ́ kódà kọ́sẹ́ bọ́ bẹ́ẹ̀ ọ̀bá tí ì kú àgbẹ́kẹ̀lé ń bẹ́ fún ẹni bá kú nìkan ní òní kíni ní ọ̀làfọ̀kàtà máa èyí tó fi wá náwó tó ọlọ́run ni pé àwọn alásìkò táàtì wọn sunkún sí lọ́rùn èrè ọlọ́run mo ṣe yìí mo ṣe yìí dédé tó fún wa máa rántí ẹ̀ tó fún máa dọ́là gbàá ọwọ́ mi bá ọmọ nǹkan tí wọ́n wájú ọlọ́run èdè máa sunkún sọ́lọ́ ọlọ́run ní èmi náà àwọn tí ó ń jọ ara wọn ànábì ọlọ́run táwọn bá tún dé ipò kan tó dánú ẹ̀sìn tí wọ́n bá tún wá padà gbé wọn dé èyí tọ́ka jùlọ wọ́n máa ń sunkún àsìkò tí wọ́n bá fi wà níbi èyí tọ́lọ lẹ̀ àti pọ̀ tó tún gánú ẹ̀sìn kan tún kù wájú kí ni mo wá ń ṣe níbi èyí tọ́lọ lẹ̀ láti jọ yìí àwọn tó máa sunkún ẹ̀ ẹ̀rọ̀pá wọn yàtọ̀ ó jìnà sáwà ẹ̀sẹ̀ tí a wọn ni a sunkún ẹ̀ ọlọ́mọsálá ìsànú wa ọlọ́sànú wa. ama máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí tí ọlọ́wọ́ bá tó kádàrà ọ̀rọ̀ míì wa là ń wá bá a ti tún ṣe nígbà táàrin àwa àtọ́lọ́ ara wa náà gbọ́dọ̀ gbọ́dọ̀ bàjẹ́ àwa mú látòrí ahán ìbára wa sọ̀rọ̀ àgbọ́dọ̀ kéèsì ọlọ́kọ́ sànù wa síwálẹ́rú tìrẹ ọlọ́run tí ó fi ẹ̀sìn tó fi rọ̀ lọ́rùn síwálẹ́rú tó jẹ́ pé ó sì látẹ̀wọ́gbà ní iwájú rẹ̀ ọlọ́run sì wá lẹ́rú rẹ̀ tó yọ́nú sí nílé ayé ọlọ́run sì wá lẹ́rú tó yọ́nú sí níjọ́ bí ilé àkìyàmà ọlá àti tóbi rẹ̀ ọlọ́run gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá sáàkù sí ìrẹ́ lọ́ba tó ọmọ ṣàtúnṣe ẹ̀dá ọlọ́run sálẹ̀ ìtẹ́nì kọ̀ọ̀kan wá sí ọlọ́run ṣàtúnṣe wá gbogbo bí tá a ti kọlù ọ́ lè ta màámà mi tá a fi rọ́lù ọ́ èyí tá a kà sí dé tá a fi rọ́lù ọ́ ọlọ́run àbí tóbi rẹ̀ á fi gbé ọ́ ọlọ́run dárí ètò wa o ọlọ́run ṣàforíjì fún àwọn gbogbo ohun tí ìjábára tó gbé akọlù torí kò sí sí ìjábára èyí tí ìyàn ṣe abara ọwà kọ́ bílù kọ́tà ti ṣe nípa ìgbẹ́ màlẹ́kà ẹ̀yìn bá ti jábára yọ kà ti ṣe ṣùgbọ́n tó lọ́run bá fẹ́ kẹ́yàn èyàn mà ti ṣe yọ wà wá foríjì ọlọ́run yóò tó bẹ́ẹ̀ gbogbo ibi tá a ti fi ìjábára rọ́lù ọ́ tá a ti gbọ́nù kí e e ni ẹ e máa ń pè kí ni wáyà tó yẹ ní ọgbọ́gbọ́gbọ́ tí máa ń gbé yàn bábu wáyà náà ti rọ́ọ̀lù bábu wáyà rẹ ọlọ́run alẹ́ o oníjọ́ ọ̀bá tún tó gbé yẹn kọ́ bẹ́ẹ̀ léèyàn bá bọ́ọ̀lù bábu wáyà ta yé gan pé o kan àwọn kan mẹ́tí ara wọn bá kó bẹ́ẹ̀ mọ̀ yóò ni bàbá ọlọ́run àlọ́ gbogbo ìlú àti kóònù bá bu ayà rẹ ọlọ́run yọ wá ń o ọlọ́run wa o yọ́nú sí wa dúró sí wa ọlọ́run wa láti tóbi rẹ wàá tàwa náà láláàánú ọlọ́run ṣe wá ṣe látọ̀dọ̀ ẹ wàá tàwa náà lẹ́rú tí ọmọ ẹgbẹ́ tóbi ọlọ́run orílẹ̀-èdè yìí má jẹ́ dàrú ìpínlẹ̀ wa má jẹ́ bàjẹ́ ìjọba àbílẹ̀ wa má jẹ́ dàrú ìlú wa gbogbo bẹ́ẹ̀ nìkan kan wá tún fẹ̀gbẹ́ sí ti ń jẹ́lu ọlọ́mọdé dàrú ẹ̀jẹ̀ kálukú wa ọlọ́mọba ni tó alámọ̀rí ọ̀nà wa jẹ́ òjọba àti ẹ̀fẹ́ subhana rabbika rabbil